fm one zero one point one òkèdè bí ògbómọ̀ṣọ́ ó láòdì kan ẹ máa gbádùn wàásù ó kilẹ̀ fanáfàlà. nígbà yẹn jẹ́ ká lọ darapọ̀ mọ́ ládùn ní bèlò lórí ètò alfik fìdín. wàláhùn lẹ́yìn ìlà ìlà ìlà hù. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين آمين àtúnkí ẹ̀yin olùgbọ́wọ́ wọn wípé àjọ kú ojúmọ́ akáàbọ̀ sórí ètò yìí ètò àti àtìyàn lè fi kìí dín ọ̀làdùnní belo lóko mímọ́ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógún àṣọ Sheikh káàbọ̀ sórí ètò sà kọ́lọ́n jẹ́ kárí wípé lórí dáadáa látàrí ẹ̀sìn Islam kọ́lọ́n kọ́ bá ṣe àlékún àáfíà tó péye fún yín àlékún ẹ̀yìn gígùn àti àrísìkì tó ní bárọ́kà nínú ìṣ inṣàlá àti husnul khatima inṣàlá ah, ìbéèrè àkọ́kọ́ tí máa kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè léyìí tí ó wá láti ọ̀dọ̀ alhaji abdulrahim ní ẹ̀pẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n ní obìnrin abilékọ kan wà tó ti pàdánù ọkọ ẹ̀ látàrí pé ọlọ́run ní pé àsìkò tó ọkùnrin míì tún wá dẹnu ìfẹ́ kọ́ wọ́n sì ti jọ gbà pé àwọn fẹ́ra wọn wọ́n ti wá ń sọ nípa sọ̀dáàkì sísan ni ọkùnrin ń bá ní pé kí obìnrin òun kó tiẹ̀ mú òun mọ àwọn ọmọlẹ́bí ẹ̀ ṣùgbọ́n obìnrin yìí fẹ̀sì pé kí ọkùnrin yìí òun kó má wulẹ̀ ṣèyọnu láti mọ àwọn èèyàn òun pé ìyàwó ni ìsìláàmù kọ sí ilé yìí pẹ̀lú gbólóhùn tí obìnrin òun tó sọ wọ́n ní obìnrin lábẹ́ ìbéèrè wọn wọ́n ní obìnrin tó fẹ́ ọkọ alákọ̀ọ́kọ́ tó bímọ méjì fún ọkọ àmọ́ kò pẹ́ kò jìnnà aláàmú ẹ̀mí ọkùnrin yẹn sọ́dọ̀ ó tún fẹ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn bí ọmọ méjì aláàtúnmú ẹ̀mí ọkọ kejì náà sọ́dọ̀ ó tún wá fẹ́ ọkọ kẹta lẹ́yìn ọmọ kan tó bí fún eléyìí náà aláàtún wá mú ẹ̀mí ọkọ kẹta náà sọ́dọ̀ wípé kí ni ìwòye Islam lórí eléyìí torí pé púpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ pé ah nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kódà wọ́n tún sọ pé bóyá obìnrin yìí bọ́yọ́ jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ rí nígbà kéke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé bọ́yá ń lọ fà á eléyìí wọ́n jẹ́ ìbéèrè méjì lákòópọ̀ ẹjẹ́ mọ́kàn sí wa wọ́n ní ìhàwó ní ìsìláàmù kọ sí kí ọkùnrin kọ́ fẹ́ obìnrin tó dàbí ẹni pé ó ní àwọn ọpọlọ díẹ̀ bismillah. alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته obìnrin tó jẹ́ abilékọ lẹ́nìkan dẹnu ìfẹ́kọ pípé nfẹsẹ̀ tó wá ń béèrè pé kó mú un lọ mọ mọ̀lẹ́bí rẹ̀ tóbìnrin wa ní kó fọ̀rọ̀ àmọ́ mọ̀lẹ́bí kò fi há para kó má wulẹ̀ dààmú so a lè fi há para hmm. nítorí pé obìnrin ò lè fira rẹ̀ lọ́kọ òfin ọlọ́run ọba nù hmm. obìnrin ò sì lè fóbìnrin ní ìlọ́kọ òfin ọlọ́run ọba nù ọ̀dọ̀ bàbá ọmọ náà láti máa fẹ́ obìnrin láéláé hmm. kò bá jẹ́ ọkọ àkọ́kọ́ ló fẹ́ ní ẹ̀kejì tàbí kẹta àbí lọ obìnrin ò fira rẹ̀ lọ́kọ kò sì gbọ́dọ̀ lómi lọ́kọ bọ́ọ̀ bá kún ọmọ gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ó kù sí ọ lọ́wọ́ ìwọ bíi ti bàbá rẹ kọ hmm. torí bàbá náà ni ó fi ọlọ́kọ bàbá rẹ bá sì ti kú ẹlòmíín náà kù fún ọ ní bàbá àwọn ni ọmọ fi ọlọ́kọ ó burú ọrùn bàjẹ́ obìnrin fira rẹ̀ lọ́kọ ìdí ni tó fi ọlọ́run ọba fi kọ torí ẹ̀ ọ̀rọ̀ pé ẹ ti fẹ́ ọ̀rọ̀ yín ti wọ̀ ẹ fẹ́ san sọ̀dá pé fún láàrin yín sóhun láì jẹ́ pé bàbá rẹ̀ ló fi fún yín òfurufú lẹ́fẹ́fẹ́ o. Hmm ẹ bá ti dán òótọ́ ẹ bá fẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ láàrin ìjì náà ni wọ́n ń pè. la ilaha illallah obìnrin míì náà ó ti lọ́kọ èkíní kejì kẹta tó ṣe pé ó sì bímọ sáyè kíní kejì ọkọ kíní kú ló ṣe lọ́kọ kejì ọkọ kejì kú ló ṣe lọ́kọ kẹta àwọn èèyàn wá ń ronú sí pé ta ní òtún kó bẹ̀ tó ń lọ gbọ́jọ́ ku rẹ̀ hmm. torí ìgbàgbọ́ wọn ni pé ẹ̀ ń bá ti fẹ́ obìnrin yàn àti ku rẹ̀ kọ̀là. La ilaha illallah. ṣé ìhàwó ni Islam kọ síbi eléyìí àbí obìnrin tó ìsìnkú ọjà bọ́ ìyá rẹ̀. Hmm. Islam òfin rẹ̀ dá lórí pé walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun ọlọ́run bá kò ní lọ ẹ̀mí kan lára tayọ ìgbà tó lọ́n ti kọ pé ó kù hmm. kò sóògùn kan téèyàn á lò tí ìṣiṣẹ́ má kù hmm. obìnrin kan ò sì sí tá tó pé fífẹ́ tá a fẹ́ láàfin ní kú hmm. ọkàn ò sì sí tó pé fífẹ́ tá a fẹ́ láàfin kú ọjọ́ kú kálukú náà ni ó kù bófin ọlọ́run ti ṣe wéyìí ọlọ́nkàn ní kí ikú àwọn eléyìí máa ṣe kò ń gẹ́ kóbìnrin jẹ́yàwó fún wa ni wọ́n fẹ́ wọn fẹ́ ọjọ́ kú kálukú náà ní òkú hmm. ẹgbẹ̀rún gbèjì yẹn ti kú bẹ́ẹ̀ léra wọn tí ó pè fákèsì nítorí pé obìnrin kan náà pàtó ọ̀ máa jẹ́yàwó gbogbo wọn ìdí nu táwọn èèyàn fi ní máa pariwo lórí eléyìí hmm. tó eléyìí ni òfin ọlọ́run pọ́jọ́ kú wọn ni wọ́n kú kì í sí ìyàwó tí wọ́n fẹ́ lọ pa wọn. Hmm ṣùgbọ́n ìgbàgbọ́ Yorùbá òun náà nìkẹ́ni tó bá ti jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ rí lọ́ba lọ́kọ ọkọ ọmọ kú ni lórí ẹ̀ méje <laughs> àwọn ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ àwọn kèfèrí ni kìí ṣe ìgbàgbọ́ táwọn mùsùlùmí bẹ́ẹ̀ bá pọn ọmọ tó pọn pọn pọn ọmọ èsè jábọ̀ tọmọ bá délé rí pa bí ìyá pọn dáadáa kìí ṣe jábọ̀ <laughs> àwọn akpẹ́tọ́rí pọ́ jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ìná ló kọ́ sí ń kú àìmọye ọmọ tó jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ dẹ́wọ̀ Hmm. tọkọ rẹ̀ kú sọlẹ ìjẹbù tètè tọmọkùnrin náà lọba jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ nǹkan kí ni ó sàwọn ìyàwó tó sọlẹ ìjẹbù tètè ìgbàgbọ́ yẹn wọ́n máa ń perú ẹ̀ ní tapọ yòr hmm. gbígba ohun asán lásán gbọ́ ẹ ń bá gbàgbọ́ kò lè jọkàn nínú ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam torípé náà àdìsí anabi sallallahu alaihi wasallam òní laysa minna man tasahhara aw أو تطير أو تطير له يعني tí wọ́n ń هذا ما ti ń sàṣàṣì àbí wọ́n bá sàṣàṣì kò lè jọkàn nínú ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹni tí ń ṣe ń gbọ́ wọn asán lásán gbọ́ àbí tí wọ́n mú gbà gbọ́ kò lè jọkàn nínú ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ọmọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ kò túmọ̀ sí pé wọ́n bá jẹ́ ọmọbìnrin ọkọ ọmọ kú fún un ẹ bó ti jẹ́ pé bọ́bá sì jábọ́ tọ́jú ọmọkùnrin kò túmọ̀ sí pé ìyàwó ọmọ kú fò náà hmm. ìgbàgbọ́ kí gbàgbọ́ nìyẹn ìmánì tó lágbára lèèyàn fi tì dànù. tọ́ wọ́n ní ẹ̀yàn bá fẹ́ ìyàwó kan téèyàn á fura sí pé bí aláǹgànà ni hmm. kí lẹ́yìn ó sí. ó wá nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu ọjọ́ ọ̀rọ̀ Umar oníjọba fẹ́yàwó kí wọ́n á fura sí pé obìnrin yẹn ó ní àrùn ẹ̀tẹ̀ òfin ọlọ́run gbà wípé kẹ̀kẹ́ kọ́lẹ̀ òfin ọlọ́run sì gbà kádájọ́ tú wọn ká hmm. bẹ́ẹ̀ náà ni obìnrin tó ti pẹ́ fẹ́ ó jẹ́ pé àwọn abẹ́ wà fún hmm. òfin ọlọ́run gbà wípé kọ́ lọ kẹ̀tì dànù obìnrin tẹ̀ tẹ̀ tọ́já ká ẹ̀kẹta nù òfin ọlọ́run ní kọ́ máa lọ òfin ọlọ́run ní kádà tó tú wọn ká hmm. ẹlẹ́kẹrin òun náà lẹni tí ń ṣe wèrè hmm. òfin ọlọ́run gbà pé tú ká bàbá ajọ́ pọ́kọ náà ló ní gbogbo ẹ̀ náà la òfin ọlọ́run gbà pé kan tú wọn ká hmm. torí rẹ̀ ẹni tí ń ṣe kọ́kọ́ tí ò gbádùn torí rẹ̀ ò pé òfin ọlọ́run gbà pé kọkùnrin yẹn kọ́ yẹ̀ bá fún kọ́ máa lọ lọ́ọ̀rẹ̀ nítorí ẹni tí ọpọlọ rẹ̀ pé láwọn ọpọlọ ń dà láàmú kò sí aburú tí ò lè ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ hmm. ó lè ní wọ́n bò ń sọ̀rọ̀ wọ́n pò ń láṣẹ pé kò wọ́n pọkọ nígbà dúnbò ọkọ kálí ìwádìí hmm. ọkọkùnrin náà ní ṣe bẹ́ẹ̀ ó lè dúnbò ìyàwó kálí ìrẹ́ hmm. nínú àwọn nǹkan tó yẹ kẹ́ wádìí kẹ́ tó fọmọ lọ́kọ òun náà ni báwo lórí rẹ̀ ṣe pé sí èsì ké báwo ni owó ti ṣe jẹ́ wípé ọ̀ ń sàn lọ́wọ́ rẹ̀ àsọ̀rí hmm. rẹ̀ pé àbí òpè tó lọ́wọ́ lọ jẹ́ wèrè oníkàlùkù ni wọ́n kábàámọ̀ hmm. ẹlẹ́ ìjẹ́bù. Jazakumullahu khairan Sheikh zero nine zero zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Ẹ lórúkọ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àbídọ́ ah, àrùn pè láti lọ. Ìbéèrè yìí. Ah, ìbéèrè alákọ̀ọ́kọ́ ni mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ìwọ̀n um, Sọ̀látù Ìṣòrọ̀k. Ṣé mhm. èèyàn bá fẹ́ ṣe tẹ́ ẹ̀ bá fẹ́ kí? Ṣé tẹ́ ẹ̀ bá ti kírun tán? Tẹ́ ẹ̀ wá ń ṣe ìrántí ẹ̀? Tẹ́ ẹ̀ bá dìde bẹ́ẹ̀ yẹn sáré sí nǹkan tẹ́ ẹ̀ ní ìdí láti sáré ṣe? tó tí ẹ bá padà wá tí ẹ wá ṣe pẹ̀lú àtìyàn pé ṣé kò túmọ̀ sí pé èèyàn ó pàdánù ládá tí wọ́n lọ pé èèyàn ó gbé níbi rẹ̀. tó ìbéèrè ẹlẹ́kejì ni pé sọlá ti ṣe kọ́rọ̀ pé ṣé èèyàn lè báyàn ṣe àti pé tí ẹ bá fẹ́ ṣe sọlá ti ṣe kọ́rọ̀ tí ẹ bá ti fi ẹ ṣe nọ́fìlà méjì yẹn dáná tí ẹ bá fẹ́ ṣe àdúrà ṣe kọ́rọ̀ ẹ̀ tí ẹ lè ṣe ní èdè sọláàtì tí èèyàn ṣe téèyàn bá parí àṣùbà téèyàn kó mọ́ṣáláṣí ṣùgbọ́n tí ń ṣe ìrántí ọlọ́run tó wá sí dípò òrùn yọ ó gbéra sókè a ti sọ pé láàrin yíyọ òrùn sí gbígbéra rẹ̀ sókè ó máa ń tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún hmm. tó bá kọ sínú àwọn ìwé tí ń sàmì sígbà tó ràn ọyọ pago mẹ́fà àbọ̀ lòrùn ọyọ lónìí wà wá fi ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kù méje kú kọ́ta ọ̀hún ẹ̀wá ni ẹ ti jókòó mi kíláàsì ẹ̀ ń sìn sí àtúntò ṣùgbọ́n ìdìdì lọ sẹ́ni tẹ́ ẹ fẹ́ ṣe ǹjẹ́ tẹ́ bá padà wá sílẹ̀ yóò ní mú kẹ́ pàdánù ládàá dáadáa yóò mú kẹ́ pàdánù rẹ̀ hmm. nítorí pé nítorí ti sọ ọ ti yapa rẹ̀ hmm. tó jókòó gan síbi tó ti ṣe sọ láti tó ń ṣe ìrántí ọlọ́run bí kò máa kí alukur'an bí kò máa ṣe tẹ̀sí hàt àbí àtúntò sọ̀bà so kọ́ má dìde títí tó ràn fi yọ bẹ́ẹ̀ wọ́n á dìde kó sáré fẹ́ kó fẹ́ nìkan hmm òdìdí pé o fẹ́ sáré fọmọ lówó tí wọ́n nà sùkúlù òdìdí pé o fẹ́ sáré sọ fún ìyàwó rẹ pé kó jí àwọn ọmọ kó múra fún ọkọ lọ sùkúlù hmm. ọjọ́ máa lọlé kọ́ <laughs> lọ yanjú bọ́gbọ́n sì lọ sùkúlù. àwọn tó wá pé nǹkan tí kò síbùyẹ̀ sí hmm. tí bàbá gbìyànjú dé yẹn ó dìde náà ni ìtọ́ ń bọ̀ hmm. wọ́n àtọ́ ara nu mọ́ṣáláṣí àbí gbọ̀nsẹ̀ tó wá lọ sí wàá wá padà ó níyàbọ̀ mi ò ó sálọ wọ́n tó wá pé nǹkan tó wá pé èyí ṣe nǹkan tí olè ti torí rẹ̀ dìdó ló fi dìdó ládàrún ní sí wọ́n ní sáwọn lè ṣe sọlẹ́tù <clears throat> eh, lùsítẹ̀kọ́rọ́ ìyẹn ni rákà méjì tó máa ń ṣe láti fi béèrè lọ́dọ̀ ọlọ́yin wo ló lóore jù kọ́sẹ̀sẹ̀ tó lóore jù fún yàn nínú tí yàn fẹ́ dáwọ́lé. táwọn lè ṣe irú sọlẹ́tù yẹn fẹ́lòmíì rárá o àbúrọ̀sọ fẹ́lòmíì ẹ̀yìn kì í hún ni ká fọwọ́ ká pè kánná ilé ìkánná họ ẹ̀yìn yẹn hmm. kó fi rẹ́gí pẹ̀lú níta àfẹ́. Hmm. ẹni kálukú náà ni ó fọwọ́ ara rẹ̀ ni ó fi tọ́rọ̀ ara rẹ̀ sí. ẹni tí ń sẹ̀ ń sunkún pọ́nmọ́ ń kú kọ̀dà bí ẹni tá a fún lówó bá ní sunkún pọ́nmọ́ kú. Hmm. torí ìdílé ìwọ fúnra ara rẹ náà ló ṣe sọ̀láṣẹ̀ lè sàkárà ẹ fúnra rẹ. wàá ṣe rákà méjì ẹ̀yin rẹ̀ wàá ṣe tó bá ṣe iṣẹ́ ìyàwó burúkú fáwọn èèyàn ìgbà tó yẹ fáwọn èèyàn ti ń lajú sẹ́sìn ọlọ́run hmm. wọ́n mọ̀ á sọ fún wọn lẹ́yìn rẹ̀ pé ẹgbẹ́ àwọn tó bá bí ọ lórí pípé ló ṣe mẹ́lẹ́yìí wọ́n sọ pé nìkan lọ́bọ̀ ṣe istikhara àbúrọ̀bọ̀ ṣe istikhara kálọ́bọ̀ jẹun láàárọ̀ yìí kálọ́bọ̀ hmm. jẹun sínú tiẹ̀ tí wọ́n fi gbà pé wọ́n ti jẹun àárọ̀ tó hmm. ní kálukú náà ni ó ṣe tiẹ̀ fúnra rẹ̀ tó bá wá ṣe sọ láti rákà méjì yẹn àdúrà tánàbì sallallahu alaihi wasallam ní kẹ́ẹ̀ṣẹ̀ lẹ́yìn rẹ̀ èyí tó dáa jù ní kẹsẹ́ níbi at-tashahhud kó tó di pẹ́ sálámà. Hmm. tẹ́lẹ̀ sì ṣe èdè lárúbáwá lẹ́ẹ̀kì ṣe ò torí àìsọ yorùbá nù sọ láti àbí yíbo àbá hausa àbí english hmm. àbẹ́dẹ yòówù tí ì bá ṣe lárúbáwá. Hmm. ẹni tó bá fẹ́ ṣe lẹ́yìn ìgbà tó parí sọ láti èdè lárúbáwá náà ló fi ṣe ò. torí bá nàbì ṣe ní ká ṣe náà ní èdè lárúbáwá sọmọ àti torí kí wọ́n ti túmọ̀ rẹ̀ sóde yorùbá kọ́ mọ́

tó ní dàpọ̀ àwọn táìmù wọn ìyẹn wà ara gbòòdì àwọ̀ góòdì tó ní dàpọ̀ àwọn táìmù wọn tí ìyẹn dé èdè tí àwọn kọ̀ọ̀kan ló bẹ̀rù àbò àwọ̀ ọdún ní ti gbó pẹ̀ kéèjì ní pé kí wọ́n ti ìyẹn bá jáde nínú ilé ìsìn ibi tó yàn gbé ibi tó yàn tó ti fẹ́ ó ju kìlómítà one hundred and fifty lọ. ní hmm. ìwádìí ìwọ̀n aránsẹ́ ah, mo ti gbàgbé pé mo yàn ní yàn ní ìyẹn ní ìsìn èèyàn ti èèyàn wẹ̀ ẹ̀rà ó sàlùwà lọ́kàn pọ̀ ẹ̀kọ́ láti ní ẹ̀fọ́n fẹ́ wù ọ̀ràn yẹn tó lè mọ̀ fún ìgbàgbọ́ ní gbára bànára ènìyàn bí tó ti lọ yẹn tó kìkó lè lẹ̀ yọ kàtí lórí ti ní wájú ìpínlẹ̀ tó tó padà wà ṣé kó sì pẹ̀lú àwọn ẹ̀rọ. alhamdulilayi ẹni tó bá ra ago tó yẹ pé ẹni tó fi sọ́ọ́rí ni kó máa jí òun lásìkò tó yẹ kó wọn jí láti sin lọ. ago yẹn wá jẹ́ aláwọ̀ gold. ṣé kò burú lópin ìgbà tí ò ti ṣe góòlù gangan ńlọdà tó ń fi kún wọn fi àwọ̀jọ góòlù ni kò sí nǹkan tó burú ń bẹ̀. ibi táwọn ti ń ṣiṣẹ́ ó jìnnà sílé yóò tó ọgọ́rùn-ún kan àti àádọ́ta kìlómítà sílé. sòròyìn wá ní jálàbà lára títí fi yóò sì ní láti ṣe àwọn sọ̀làwà àtìgbé ọ̀gbọ́fọ́ àlàáfíà àtùmọ̀gírí kó tó di pọ́ padà sílé báwo ni ó ti ṣe ṣe yóò wá ibi tó ti wẹ̀ yóò wá ibi tó ti wẹ̀ níbi iṣẹ́ rẹ̀ so nítorí pé sọ̀láàtì ò ṣe má ṣe iṣẹ́ tẹ rí ìwọ̀n ṣe pàtì ni hmm. sọ̀láàtì ọba ni wọ́n sàárì torí rẹ̀ ẹ mójútó sọ̀láàtì ẹ má ṣe ráàrí hmm. ẹ wá ibi tẹ́ ti wẹ̀ òní sáláì síbi tẹ́ ti ń tọ̀ níbi iṣẹ́ yín. Hmm ẹgbẹ́ mi wọbẹ̀ lómi ọ̀wá sí lẹ́nu ẹ̀rọ kẹ́ ẹ fi wẹ̀wẹ̀ jánábà kẹ́ ẹ fi lè bá a sin lọ. hello. salaamu aleykum. aleykum salaam ọkọ yín. sọ́kùn abdulhamid abiyẹrẹ. ìbéèrè yìí. ọ̀sẹ̀ ìgbàlá ìbéèrè ni aláwọ̀ ẹni adẹ́gbẹ́ ẹni kan tó ṣe ìsìláàmù ọwọ́ afẹ́fẹ́ ìtawà gba ìsìláàmù ẹ̀wà tí ìṣòro tí ó sì ń ṣe ìsìláàmù tí ó fẹ́ ìgbà wọ́n lè kí wọn sí onígbò ọ̀la ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ òbíyàwó àtòbí ọkọ ó lè ṣe ìgbì fún àwọn ọmọ wọn láì ṣe aláàfà ìdáhùn alẹ́. alhamdulilayi ẹnikẹ́ni tó bá gba islam àkọ́kọ́ báyọ̀ ìkókó oríire ọlọ́run ọba ẹlẹ́dàá kò pé ìgbésí ayé rẹ̀ léètí ọ̀la rẹ̀ pàápàá jùlọ wáyé tó bó ṣe gba islam yẹn èyí tó ń sojú sí mùsùlùmí òfin láàrí òfin apara láti ọkọ oríire ẹni tó wá gba islam kò pẹ́ kó jìnnà tó gba islam ìlú ẹ̀lẹ́dàá bá gbẹ̀mí rẹ̀ ọlọ́run gbẹ̀mí rẹ̀ ní àsìkò sọ̀látù bọ́ọ̀r nígbà tọkùnrin yìí àbọ̀bùnrin yìí kò tí ì fi sọ̀látù bọ́ọ̀r ilé ìtọ́jú sọ̀láta alákọ̀ọ́kọ́ níwájú rẹ̀ lẹ́yìn ìgbà tó gba islam. a sọ pé tí ọba ti jẹ́ pé ó fi àti ṣe sọ̀láta àkọ́kọ́ yìí ráàlì orí ìpalẹ̀mọ́ bí ó ti ṣe ṣe sọ̀láta náà lọ́wà màtọ́ pásítọ̀ tó gba islam sí náà nù. ọlọ́run ẹlẹ́dàá yóò sàánú rẹ̀ yóò fi sáré jẹ́nà tó ń ta ìṣe sọ̀láta kan fọlọ́. Hmm. àwọn tó wá gba islam lẹ́nu láṣán ni kò ṣetán láti sojúṣe mùsùlùmí sọ eléyìí kò sí nǹkan kan tó yí padà lọ́rọ̀ rẹ̀ nítorí hmm. pé wọ́n ṣe sọ̀láàtì wọ́n sì ní kó wá ṣe sọ̀láàtì ọwọ́ ní kó ń filẹ̀ nígbà tí ó bá di ìṣáà ọmọ ọmọ ó ti ṣe ṣe hmm. ẹlẹ́mìí sì gbẹ̀mí ní kọ̀pẹ́ kó jìnnà sí ìgbà tó sọ̀rọ̀ burúkú yìí hmm. tó lálùjáná kan tí wọ́n fẹ́ wọ̀ nítorí pé mùsùlùmí tó kùnà láti sojúṣe mùsùlùmí káfìrí lásán sọlé ìjẹ́bù sì jẹ́ bọ́ bá tán gbogbo èèyàn dànù kò sí bó ṣe lè rí ọlọ́run ẹlẹ́dàá wa tàjẹ́. Hmm. wọ́n ní sí bàbá ìyàwó àgbẹ̀ àwọn òbí obìnrin àtòbí ọkùnrin wọ́n lè so yìgì fáwọn ọmọ wọn láì jẹ́ pé àfa kan wà ń bẹ̀. akọ́ni pé tẹ́ bá fẹ́ so yìgì bàbá ọmọ bàbá tó bí ọmọbìnrin nìkan là ń bùkátà hmm. àbùkátà ìyá rẹ̀ bàbá ló máa ń fọmá lọ́kọ èyí sì yà òfin ọlọ́run sọ pé obìnrin ò gbọ́dọ̀ fi ra ẹ̀ lọ́kọ bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ fẹ́ lòmíì náà lọ́kọ bàbá tó bí ọmọbìnrin òun là ń bùkátà á bùkátà bàbá ọkọ á bùkátà àyọkọ rárá rárá tó bá ti rí bàbá tó bí ọmọbìnrin àti ọkọ ọmọkùnrin tó fẹ́ fẹ́yàwó àtẹlẹ́rìí méjì ó ti tó tí bàbá ọmọbìnrin bá ti sọ pé òun fi ọmọ òun fún ọkùnrin yẹn níyàwó tọkùnrin náà ti sọ pé mo gbà á níyàwó àwọn ẹlẹ́rìí méjì yẹn jẹ́rìí sí ntọ́sọlẹ̀ yìí ti so hmm. àbúkátà àfa kàkà àfa àbáwò kí ló ń fẹ́ sí ń hmm. òun ló bímọ ni eléyìí ó mú ní pàkíyèsí sáṣìṣe táwọn Yorùbá mọ̀ sí nísìnyí lápèjì ọkùnrin kan ó ti lọ sáfẹ́ mọ́sí pẹ̀lú obìnrin hmm. wọ́n bímọ zina wọ́n wá fi sórí pé níjọ́ tí àwọn bá ń kó mọ́ àwọn ǹjẹ́ náà làwọn sọ ìdí. so lábẹ́ òfin ọlọ́run tó bá ti jẹ́ pé zina lọ fi bẹ̀rẹ̀ ṣẹ̀rí ọ̀gbà tó fẹ́ra yín hmm. àfi tẹ́ bá tú bá ní gidi pápá jùlọ ètò ìpẹ́ jìyà ẹ̀ṣẹ̀ tẹ̀ṣẹ̀ hmm. ẹ tú bá ní gidi ẹ sì àbámọ̀ yín eléyìí tó hàn gidi ẹ sì hàn hmm. wípé ní tẹ́ ẹ ṣe yẹn àti má ṣe ni ẹ sì ní dárú ẹ̀ wò mọ́ tẹ́ bá ti rí pé ẹ tú bá ẹ kábàámọ̀ gidi ìgbà náà làyè tó wà pé fẹ́ra yín lọ́jọ́ wá dijọ́ tí wọ́n láwọn ń kó ma ẹ wá rí i pé àwọn àfáà kan lọ́kàn ni a ti so wọn pọ̀ kí ló ń so pọ̀ hmm. ìwọ kọ́ ló bí ọmọbìnrin bó ló fi lè fi lọ́kọ hmm. bàbá rẹ̀ sọ́fà ọ̀rọ̀ rẹ̀ lé ọlọ́wọ́ pé bá ń fọ́mọ mi fún ẹni tó fẹ́ fẹ́ hmm. kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé òfurufú lẹ̀ ń so òfurufú lẹ̀ ń so má ọkùnrin torí ẹ̀ irú obìnrin yẹn irú yìgì tẹ́ lẹ́ ń so kò so wọ́n hmm. kàn máa bí àwọn ọmọ zina kalẹ̀ lọ ni. ó pàtàkì pé ká mọ̀ nípa òfin ọlọ́run ká tó máa dá sófin ọlọ́run. Hmm. ọwọ́ pé mo kàn mọ̀ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ dùn lẹ́nu mi hmm. eléyìí nǹkan ni wọ́n ń pè ní ọmọ kéwò. torí al-imam eh, ibn khaldun rahimahullah wọ́n ní àwùjọ tẹ bá ti rí tí ọ̀rọ̀ olóyin bá ti ń dùn àwọn aláìmọ̀kan lọ́pọ̀ ń bẹ. sọ nítorí pé ìmọ̀ kò ní gbogbo àmà dáwọn ká àmà kọrin kan owó lọ fẹ́ pa hmm. so àmọ́ tí bá ń sọ̀rọ̀ mà kò ní í ṣe pẹ̀lú pẹ̀lú dùn hmm. kí ó dùn lẹ́nu ẹ̀ ìṣẹ́ ń lọ orin kí ó kí ní <laughs> so ẹ mọ̀ nípa òfin ọlọ́run kẹ́ tó máa dá sí nítorí pé èyí tó burú jù ń jọ gbé ìdàrú kìyàmà òun náà ní kó jẹ́ pé ẹ forí ru ẹrù ẹ̀ṣẹ̀ yín àti ẹrù ẹ̀ṣẹ̀ àwọn ẹni tẹ́ kó bá. ṣèyí ọlọ́run ṣe náà tún innama dawa'ul 'ayyi su'al oògùn àìmọ̀kan nìbéèrè hmm. aláwọ̀ ah, àwùjọ wa wọn dààmú fún kí wọ́n wá mọ̀ hmm. bá ti kọ́ mọ̀ kékeré kan súkẹ́súkẹ́ tó ń lọ sọ̀rọ̀ tí ń fẹnu ya gbogbo òfin ọlọ́run balẹ̀ hmm. tí ọmọ wíwú kú tí ọmọ sọ̀sọ̀kúsọ eléyìí tó lè mú kí sánmọ̀ ọ̀ya tó yóò rò pé òun ti mà nípa òfin ọlọ́run nígbà tó jẹ́ pé gidi olódo náà ní bá sọ̀rọ̀ àwọn ò ní dààmú tó nítorí di tó hmm. ti kọ́kọ́ ta ṣe má ṣe pẹ̀lú ọmọkùnrin o lẹ́yìn ìgbà tán ti túbá tán fi kábàámọ̀ àwọn tí wọ́n fi hàn hmm. sòkò jẹ́ pé bàbá ọmọbìnrin ni ó fi lọ́kọ. àbùkátà hmm. fà kankan ni wọ́n ń sọ ìdí àbùkátà rẹ̀. sò bàbá ọmọ yóò kàn sọ pé òun fi ọmọ fún ọ níyàwó ọmọkùnrin náà sọ pé òun gbà á níyàwó. tí ò bá ti jẹ́ pé bàbá ọmọ ló bá fọmọ lọ́kọ àbẹ́ni tí bàbá ọmọ bá fọ̀rọ̀ lé lọ́wọ́ igi anabi sallallahu alaihi wasallam sọnù hadith onílànìkàá ìlàbí wàlí igi kan ò lè so àti gbọ́wọ́ ẹni tó jòbí ọmọ àbẹ́ni tó jálámójútó rẹ̀ tí bàbá rẹ̀ fa ọ̀rọ̀ lé lọ́wọ́. Mm. so eléyìí pàtàkì. ẹnìkan náà tún béèrè ìbéèrè kan tó ń ṣèyàn ní ìmà ó ní níjọ́ tí wọ́n lọ fẹ́yàwó. bàbá ìyàwó mú ọmọ mm. ó wá lọ falé bàbá ọkọ lọ́wọ́ pé ẹ̀yin mo fi fún ẹ̀yin náà wá fi fọ́n ma yín jíjí <laughs> wọn so irọ́ lásán irọ́ lásán gbogbo ọmọ tó máa ń bí àti tó máa ń ṣẹlẹ̀ láàrin wọn zina ni. Mm-hmm. àṣé bàbá ọmọkùnrin lọ́wọ́ fẹ́yàwó ni àbọ̀ ọmọkùnrin. ọmọkùnrin. tẹ̀sí wá ní ọmọ yín ẹ̀sìn bàbá lẹ fi fún o wọ́n tún máa sọ lóòrèkóòrè bàbá ẹ̀yin mọ́ fọ́mọ́ fún o. <laughs> nǹkan gbọdọ̀ fẹ́ o. <laughs> so torí ẹ̀ bàbá kọ́ lọ́wọ́ fẹ́yàwó wọ́n wá tún ní ìwọ bàbá fi rẹ̀ o ṣe lè fi fún yàn ọmọ ọlọ́mọ ni wọ́n fi fún yàn so àwọn aburú yẹn pọ̀ mm. àwọn aburú yẹn pọ̀ àwọn kan jókòó mbẹ wọ́n mọ̀ mm. ń sí ẹ̀ gbogbo dírámà yìí fi ń ṣẹlẹ̀ mm. àfa mi ni ó mọ̀ sáfẹ́ wọ́n á sọ pé òní kí ọmọbìnrin wọn sọ pé òun fọmọ fún ó ní rárá ṣe bí ṣe ṣe gbogbo wọn bá máa yarí bọ́ máa lọ hmm. lọ́mọ náà bá yarí hmm. ètò ọba ti fi fún mi kálukú dìde hmm. òun pàgbádò wọn máa lọ ọmọ yìí náà kókó gbogbo gèlè rẹ̀ kọ́ máa lọ. ògbà tí wọ́n fà á tó tóra wọn bàbá ọmọbìnrin padà gbá ọ. kí ló dé tí wọn bá ti dàsa gidi lẹ́yìn ó pẹ́ ní gbẹ̀sìn ọlọ́wọ́ báyìí àtà burúkú sàkàsàkà kan lẹ́fẹ́ tẹ̀lé. lè ìjẹ́bù síjọ. jazakumullahu khairan sheikh ẹ lọ́kọ̀ yín. salaamaleykum. aleykum salaam ẹ̀sà orúkọ mi ni mustapha láti lẹ́kọ. ìbéèrè yín. ẹjọ ìbéèrè ni pé mo fẹ́ béèrè pé tí ọkùnrin bá wà tó jẹ́ pé iṣẹ́ pé ó ní ìbálòpọ̀ láàrin obìnrin hmm. àmọ́ nígbà tí ó ń tọ̀ màníyí wà lára ìtọ̀ rẹ̀ tí ó tọ́ fún wẹ jánábà àti kò tọ́. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ béèrè ni pé nípa orúkọ hmm. àwọn orúkọ kan bẹ ní tẹ̀slim àwọn kan máa ń pè ní taslim hmm. mo fẹ́ béèrè pé èwo ni ó correct nínú méjèèjì ṣé taslim ni àbí taslim ìbéèrè mi nìyẹn sàkẹ́sẹ́. Hmm. alhamdulilayi wọn ní kí n sọ pé àwọn ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin ṣùgbọ́n àwọn lọ tọ àwọn rí kí wọ́n ní ìjáde ẹ wò dáadáa hmm. kò lè jẹ́ nàmì ó lè jẹ́ mẹ́fì èyí tá à ń pè ní tọ́ọ̀rì kì tí wọ́n máa jáde tẹ́rẹ́ tí ó sì máa yọ eléyàn hmm. mádì ni wọ́n ń pè ẹ fọ gbogbo abẹ́ yín hmm. látàrí jíjáde rẹ̀ kò pè fún káwẹ̀ hmm. àmọ́ tó bá ké mà níyìí ni mo máa ń tú jáde tó bá sì tú jáde yẹn ó máa mú kí gbogbo oríkèé yàn káàárẹ òmùyàn bẹ́ẹ̀ so tó bá jẹ́ mà níyìí ni òun pè fún kẹwẹ̀ sójáde bí ti ṣe máa jáde ó sì jáde níjáde tàlàáfíà hmm. kí èsì pé ẹ̀ ń sáré torípa rẹ̀ wà tí wọ́n máa ṣàwọn míì tí wọ́n tọmọ̀ ní ìbí hmm. ìtọ̀ lọ́wọ́ ti dà rẹ̀ ọkàn tábà rẹ̀ ìmọ̀tí ìbá sáré tó jáde ife máa jáde hmm. tó tú jáde tó rí ọ ní gbogbo oríkèé rẹ̀ ó pè fún kọ̀wé torí ẹ̀ eléyìí tó ṣe yín yẹn ó ṣe mọ̀ níyì torípa rẹ̀ mọ̀ níyì ẹ̀yin náà bá dà mọ̀ so nítorí pé yóò tú jáde yóò sì mú kí gbogbo oríkèé yín kí ààrẹ òṣèyìn níbẹ̀. Hmm. tọ́ wọ́n ní tẹ̀sílẹ́m àbí tàsílẹ́m hmm. tẹ̀sílẹ́m ní èdè lárúbáwá ni tẹ̀sílẹ́m yìí fi tàsílẹ́m so ilé ìjọba. zero nine zero five one zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. hello kọ́yìn. ẹ lásán ṣe kù. ó kọ́yìn sàmọ́lé Ibrahim ló sọ̀rọ̀ látòkè orí. ìbéèrè yín. mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá wa yìí pé àwọn aláàjì mi sọ pé wọ́n á fún tọ́jú olókìkí nǹkan kan tó ẹgbẹ́ tí wọ́n bá ṣàlàyé sí tán. a máa dúró dè pé bóyá ọmọ wọn kan tí ìdè ìṣòro pé wọ́n á fi sìn wọ́n sí àdíjọ́ kejì kí lójú wo ni Islam fi kọ́ sí irú nǹkan báyìí àti màpá aláàjì mi wọn kan ni wọ́n. ó ti yẹ ẹ lọ́kọ̀ọ́ yóò ṣe ó mú láti UK o. tí èèyàn bá èèyàn àti èèyàn bá ní gbólóhùn bọ èèyàn realize later pé èèyàn lèèyàn jẹ̀bi hmm. èèyàn wá ń try láti wẹ ènìyàn bèèrè orí mọ́ báwo lèèyàn ṣe fẹ́ túbà. the second one ìpẹ̀ládùnrà ṣé anytime lèèyàn lè ṣe ni àbí àárọ̀ àna ẹ̀ráka mélòó ni wọ́n mẹ́rin bọ̀ i'm not very sure ẹ jọ ẹ. ọ̀dà ọ̀kọ́kọ́ wọn ní aláàjì ló kú ọ̀rẹ́ alájà àkọ́kọ́ <laughs> jíjá alájì jíjá alájà kọlọ́jà mùsùlùmí ẹ hmm. sọ pé mùsùlùmí kú gbàtí mùsùlùmí yẹn wá kú wọn sọ pé à ọmọ rẹ̀ kan ó ń bẹ lókè òkun ọmọ rẹ̀ kan bẹ ń dalẹ̀ wá dùn ó de oko tó di paṣin kí lọ́mọ àwọn mú wa. ó ń darú lé. àti òní ó mú kẹwàá ni <laughs> òní ó mú yàkó hmm. irọ́ lásán so ẹ lọ sin bàbá tó kú ẹ lọ sin ìyá tó kú hmm. kí mùsùlùmí kó ṣe ìmáàmù níbi àti ṣe sọ̀láàtì sí la káwọn mùsùlùmí ó tò sẹ́yìn rẹ̀ kẹ́ ẹ ti ṣe tí ó tọ́tọ́ yẹ níbi sọ̀láàtì ìjànáza yẹn kẹ́ ẹ lọ gbé sí. Hmm. àyíbá àmọ́ bọ́mọ rẹ̀ bá dé tó ní bọ́lá gbé bàbá òun sí bọ́lá ẹsìn sí ẹ lọ fi sàárè rẹ̀ hàn. ṣẹlẹ̀ ìjẹ́bù tó ṣe bẹ́ẹ̀. láti UK wọ́n ní tí ìyapa bá wà láàrin ìyàn àtẹlómi táwọn já ìgbà tí ọlọ́run àníkàlẹ̀ èèyàn wá balẹ̀ èèyàn wá dọ̀rọ̀ tó ṣẹlẹ̀ rò èèyàn rí i pé lóòótọ́ èèyàn lèèyàn jẹ̀bi. Hmm èèyàn ti sọ èèyàn ti sì sọ sí èèyàn hmm. ti sọ àwọn òdì ọ̀rọ̀ burúkú sí èèyàn wá wá títí èèyàn rí má hmm. ẹ tọrọ àforíjì fún lọ́dọ̀ lọ hmm. ẹ sì máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa lójú gbogbo àwọn èèyàn tẹ́ ti sọ̀rọ̀ rẹ̀ láì dáa so eléyìí yóò jẹ́ ìpèsè rẹ fún yín lọ́dọ̀ Ọlọ́run lórí àṣìṣe tẹ́ ti ṣe sí. wọ́n wá ní sọ̀látò bọ̀há ìgbà wo la lè ṣe àmọ́ ní sọ̀látò bọ̀há lẹ́yìn ìgbà tóòrùn bá ti yọ tó gbéra sókè fifteen minutes lẹ́yìn ìgbà tóòrùn ti kọ́kọ́ yọ hmm. ìgbà náà sọ̀látù duha ló ti bẹ̀rẹ̀ hmm. rákà méjì tàbí mẹ́rin tàbí mẹ́fà tàbí mẹ́jọ kò gbọdọ̀ ju mẹ́jọ lọ hmm. eléyìí ni sọ̀látù duha ó sì pàtàkì púpọ̀ kí mùsùlùmí ọmọ mójútó nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní kullu sulama min ibni Adama gbogbo oríkè kọ̀ọ̀kan nínú arọmọ ànábì Adam lọ́jọ́ ràn yẹn ká máa ṣe sàrà fún lójoojúmọ́. Hmm. àwọn olùmọ̀ọ́ sọ pé iye oríkè tí ń bẹ lára wa ó jẹ́ ọgọ́rùn-ún mẹ́ta ó lé àádọ́ta. Hmm. ọgọ́rùn-ún mẹ́ta àti àádọ́ta oríkè ló ṣe sàrà fún lójúmọ́ kan kàkà kó ṣe sàrà ibà ọ̀ràn lọ́pọ̀lọpọ̀ tó ń fẹnu bẹ́. so bóòlù ló ti wá ṣe ànábì ló ti tó sàrà ni hmm. gbogbo la ilaha illallah tó bá ṣe sàrà ni hmm. kọ́ làjà láàrin èèyàn méjì tí ń jà sàrà ni hmm. kọ́ sẹ́rù kalẹ̀ lórí ẹni tó rẹrù tó fẹ́ sọ sàrà ni kó gbèrú ẹni tó fẹ́ gbèrú sàrà ni wọn bí ó ti wá péye nọ́mbà náà là ń wí. anabi sallallahu alaihi wasallam ni ó ti tó fún pé kó ṣe rákà méjì salatu duha yóò túmọ̀ sí pé o ti ṣe sàrà fún gbogbo oríkèé rẹ lọ́jọ́ yẹn. Hello. Hello, sáwà. Ẹ̀yin sọ̀rọ̀ ló Hello, kọ́ yìí o. Ìyá. Zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. Àwọn nọ́mbà tí olùjábí ni inṣàlá. Hello, kọ́ yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Abdulwaki, owó ní lókó, ó làtàlátọ̀yọ aláàfin. Béèrè yín pápápá. Tó kí àwọn àbáwá ìmáàmù tẹ́ gbé wá. Hmm. Ẹ béèrè tèmi ni pé ọba jẹ́ bá jẹ́ tẹ́lọ́sẹ̀ tá fẹ́ kírun àlásàrì tó ara bá fẹ́ kírun àti gẹ̀yìn ká ìkó ìkẹlẹ̀ o tí àwọn jẹ̀hùn mámọ́ wà pẹ́ wọ́n pẹ́ láti máa tó ń fo ká tó ń rúkú padà tó ẹlòmí ó ti kún mú tó yóò ti bọ́ sẹ́múnu ẹ̀tọ́ yẹ̀yọ̀ jẹ́ nǹkan kásẹ́ kó lantà nígbà yín sọ̀ látòyọ̀ aláàfin. ẹ lọ́kọ̀ọ́ yín o. ọ̀pọ̀lọpọ̀ láti èkó. ìbéèrè yín ìgbàgbọ́kùnlá kan ìbéèrè mi ni pé ẹni tí ó ń wá iṣẹ́ hmm. tó yá iṣẹ́ teaching tó wá rí ẹnìkan tó yẹ kí bí agency lòun ń ṣe mo máa ń sọ pé tẹ́ bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ àtẹ bá ti ń wáṣẹ́ yẹn kò ní gba anything lọ́wọ́ yín so àtẹ long run tíṣẹ́ bá bọ́ sí i a sọ fún mi pé four salary wọn bá fi six percent ń bẹ̀ àtẹ kí ni ìyẹn bọ́ sí i but kò gba anything right from the beginning mo máa padà sí three six percent nínú four salary lẹ́yìn ẹ̀kọ́ sínú àkàn mọ́ ṣé ó bá ṣẹ̀rẹ́ àmú ìlàkúnlá kalẹ̀. alhamdulilayi ẹni tó béèrè látọ̀yọ́ ó nígbà tí àwọn ìmáàmù bá dé ìforíkanlẹ̀ ti parí wọ́n máa pẹ́pẹ́pẹ́pẹ́ mbẹ̀ ebi hmm. pé amúnulẹ̀sẹ̀ ni mo ẹlòmíì ẹlòmíì sì ṣe oúnjẹ aláta ó lè fẹ́ sàn jáde láti mú rẹ̀ gbogbo àsọdùn náà hmm. so lábẹ́ òfin náà gbogbo ìforíkanlẹ̀ lẹ́tọ́ lè bẹ́ náà. Hmm. وأما السجود فأكثروا فيه من الدعاء فقمن أن يستجاب لكم الله. النبي صلى الله عليه وسلم nínú foríkanlẹ̀ ẹ máa ṣàdúrà nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí ààyè kọ́lọ́run gbàdúrà yín torí ẹ̀ tẹ́ ẹ bá ti wá dá ìforíkanlẹ̀ ti parí sí fún àdúrà nìkan àdáadáa lẹ́nu gbogbo ìforíkanlẹ̀ lẹ́ ti lè bẹ́ lọ kí ló dé tẹ́ fẹ́ yà kan sọ́tọ̀ yàtọ̀ sọ́kan tẹ̀lé ìjọba ẹ sì má pẹ́ lápẹ́jù nítorí pé nínú òfin ọlọ́run ni pé kẹ́ ẹ máa ṣàkíyèsí àwọn tó wà lẹ́yìn yìí aláàárẹ̀ wà nù wọn hmm. ẹni tó ti para rè lé lọ títí ń bẹ́nu wọn arúgbó àgbàlagbà wà nínú wọn hmm. so ẹ má ṣèṣe pẹ́yìn nìkan lẹ́ ń ṣe sọ́dà hmm. ẹ máa ṣàkíyèsí tàwọn ẹni tó lẹ tí ń bẹ lẹ́yìn yìí wọ́n ní táwọn bá látẹ̀kọ́ táwọn bá ń wá iṣẹ́ olùkọ́ni àwọn kan wà tó jẹ́ pé àwọn máa ń ṣiṣẹ́ abániwáṣẹ́ tó títí tí ìbáyà wá ṣẹ́ tí ìbọ̀ sí kò ní béèrè owó kankan ṣùgbọ́n yóò bá yín dá májàmú pé tí iṣẹ́ bá bọ́ sí o owó oṣù ní àkọ́kọ́ tẹ́ ẹ bá gbà hmm. ìdá mẹ́ẹ̀ẹ́dógún nínú ọgọ́rùn-ún owó àwọn làwọn gbà hmm. ṣé nǹkan tí wọ́n wò ń sọ dáa hmm. nǹkan táwọn èèyàn dáa ṣùgbọ́n kò sí ọwọ́ pé sẹ́yìn farama ṣe ìdá mẹ́ẹ̀ẹ́dógún tó bá pọ̀ jù lójú ti yín ẹ̀yin lè ná sí ìdá mẹ́ta. Hmm. nínú ọgọ́rùn-ún hmm. ẹ lè ná sí ìdá mẹ́rin títí sanu yín èkó hmm. sórí ìdá kan ṣùgbọ́n òun náà lára tọ́ba yín wá sẹ́wọ̀n sọ́dọ́gba lọ́dọ̀ rẹ̀ wípé iṣẹ́ tẹ rí yàn ẹgbẹ̀rún mẹ́wàá péré lẹ́ẹ̀mọ́ gbà lóṣù kọ́ wá fún ní ìdá mẹ́ẹ̀ẹ́dógún iṣẹ́ tẹ rí yàn ẹgbẹ̀rún márùn-ún lẹ́ẹ̀mọ́ gbà lóṣù kọ́ gba ìdá ó sì sọ oṣù mẹ́ta tuntun bá yín wá sàn. Hmm. ṣé bákan náà ni ó rí lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú pẹ́lẹ́pẹ́ ó tẹ̀ máa gbà lóṣù igba ẹgbẹ̀rún náírà. La ilaha illallah. wọn ò ní dọ́gba hmm. torí ni hmm. ìyìn ni ẹ wá ní sẹ́ni tó ń ń sọ́sọ́ dà ah, fún wọn bá yín wá owó rẹ̀ ọ̀pọ̀ lọ́lọ́run bá ní kíṣẹ́ rẹ̀ kíṣẹ́ kó owó rẹ̀ ọmọdé lọ bí kò máa bàbá hmm. mú da mẹ́ẹ̀ẹ́dógún nínú ọgọ́rùn-ún ẹgbẹ́ ilẹ̀ ńlá èló ní ó kù hmm. ìkànnì ìkànnì ìyànjẹ ni òun hmm. ń lo àìríṣẹ́ yín ni so nítorí yẹ kó ṣe ni pé èèyàn bọ̀ wá sẹ́ tí wọ́n bá bọ̀ wá sẹ́yìn tẹ bá fi lè ṣe oṣù kan kó tó di pa àríṣẹ́ ọ̀hún iye báyìí lọ́sàn fún mi tàbá sì ríṣẹ́ láàrin ọ̀sẹ̀ kan iye báyìí lọ́sàn fún mi. Hmm. ọ̀sẹ̀ méjì iye báyìí lọ sọ fún gbèsè ẹ̀kọ́ rí nù hmm. kí ẹsẹ̀ pé tó o bá ti rí fẹ́ ìdá mẹ́ẹ̀ẹ́dógún ní ọgọ́rùn-ún owó tó o bá gbà lákọ̀ọ́kọ́ èmi ní gbà hmm. ìyànjẹ ni torí kò ní dùn mọ́ tó oṣù bá kéré. <laughs> ẹ lọ́wọ́ kọ yín o. aleykum salaam ó kọ yín. lópin sọ̀rọ̀ láti Ìbàdàn. ìbéèrè yín. mo ń bí Eh, ọkọ ó ṣe mistakely kò jẹ́ ṣe ń ṣe gbé ó mọ̀ọ́mọ́ ìwé ṣe mistakely ni ó sábà ẹnìkan ní àjọṣepọ̀ ta ìyàwó wa padà mọ̀ tó látìgbà tí àwa ti mọ̀ yẹn tí ọkọ bá ti wá ní pé kí ìyàwó kó lọ bóyá kó lọ kírun ni o tàbí kó ní pé kó má jà fọ́tò mọ̀ tàbí kó ní kó má jóni lé tó máa sọ mọ́kọ pé ẹ̀yin tí ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe gbẹ̀ tẹ́ ẹ̀ tẹ́ ń kírun tẹ́ ń gbé tẹ́ ń ṣe gbẹ̀ òǹkọ́ lè lọ sí ìranú ta yẹn ọkọ̀ tẹ̀ nìyí àtẹ̀kan tó ti ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ máa gbà táwọn èèyàn ti bá sọ̀rọ̀ kí ni kí ọkọ bẹ́ẹ̀ kò ṣe rú fún ìyàwó bẹ́ẹ̀. ṣe ẹ dákun ẹ mọ bínú sá ẹ jẹ ń jẹ lè mọ ẹ lọkọ yín o. ẹ lọ. ayé òwúrọ̀ tó ń gbé jábọ̀. ìbéèrè yín. òwúrọ̀ tó ń gbé jábọ̀. ìbéèrè yín o. òwúrọ̀ tó ń gbé jábọ̀ ẹni tí ẹni tí ń ṣe ṣìyá mhm. kí wọ́n kú sí ní obìnrin náà ìgbẹ̀rẹ̀ pé báwo ni ìdájọ́ ìwọ́n jọ ọ̀pá Ọ̀dà, alhamdulillah, ọkọ tó ní òun fàṣìṣe ṣe zìnà, ọmọ àmà. <laughs> Nítorí àṣìṣe kò lè mú kí ìdìrẹ̀ ọwọ́ ọ̀nù tóbi. Ọmọ àmà torí ìdílé, hmm. ó wù ọ́ sí ni ló fi ṣe zìnà. Hmm. Wọ́n á ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ìyàwó wa mà, bẹ́ẹ̀ ni yọ́ màrà rẹ̀. Hmm. Nítorí bá ṣe yọ só láàrin ọgbọ́n tọ wọn wá ní lẹ́yìn rẹ̀ tí wọ́n bá ti wá sọ fóbìnrin kò ní òsìn yóò wá ní ó dùn lẹ́nu gbogbo èèyàn kì í ṣe bí ẹnu tiẹ̀ ọ̀daràn <laughs> yìí hmm. ẹ wá kí lẹ́wọ̀ àmọ̀sí ẹ ra ẹ ṣe dáadáa ni ẹ sì túba ní tútúba gidi torí pàtà yé lọ̀daràn ti kábùkù lọ́wọ́ ẹ tó fi ọlọ́run bá wà ní wọ́n ti pọkàn dànù torí wọ́n sọ lóko tí èkú ni mm. kí lọ fẹ́ sọ pé òun tó ń wà wọ́n tó níyàwó kí lọ fẹ́ yàwó sí gan síbi kan ló máa rìn ní gbèrígbèrí àdánwò zina ni tòun mm. tó wá ń lọ ṣe zina. Hmm. Ah, ìyàwó rẹ̀ gbọ́n pọ̀ ọkàn jẹ́ pò náà ó fẹ́ yọ̀ dára hmm. torí pé ẹni tí ń sọ fún mi pé kì í ṣe dáadáa hmm. kì í ṣe dandan kó òun di màláìkà kó tó láǹfààní àti sọ fún mi òun náà lè máa ṣẹ̀ ó lè máa ṣàìdá ṣùgbọ́n kò gbọ́dọ̀ sáhùn àti pèmí lọ sídìí dáadáa kíkùnà tiẹ̀ láti ṣe dáadáa kò jẹ́ tó gbọ́dọ̀ kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá láti pè yẹn lọ sídìí dáadáa bófin ọlọ́run ti sọ̀rọ̀ torí ẹ̀ dáadáa tọkọ rẹ̀ ń pè ọ lọ sídìí rẹ̀ ń tọ́ dáa ni wọ́n hmm. ti torí pé òun ti àṣìṣe ó ti ṣàìdá kan rí kọ́ wá ti torí rẹ̀ sọ́dọ̀ ìbílẹ̀ ìṣòro hmm. jì so wá gbìyànjú láti máa gbọ́rọ̀ sí lẹ́nu hmm. òun náà lára ó lóun ò tún ní ṣàṣìṣe mọ́ inshàlá òun ti kábàámà kọ́dà nínú tó jẹ́ kó òun tún kábàámà dáadáa òun náà làwọn ìgbésẹ̀ tí wọ́n náà gbé torí pé ó burú dáadáa ìpè burú rẹ̀ ń sì kó ń lọ́gbọ́n so nítorí ẹ̀ ẹ̀yin náà fọwọ́ wọ́nú ó lóun ò ní ṣe irú ẹ̀ mọ́ hmm. òun ò tún dáràn zìnà má ìwọ níyàwó òun tọ́ àdúpẹ́ fọlọ́. wọn alẹ́nìkan ṣe zìnà lọ ó kú sórí zìnà. inna wa inna ilayhi. lábẹ́ òfin ọlọ́run ní tí kálukú bá kúlé lórí orí bẹ́ẹ̀ wọ́n ti gbé dìde. a ó kú sórí tíkẹ́ẹ̀tì tí ọ̀dà. wọ́n á gbé ọ̀dìdé níjọ́ gbẹ́ndà òkè àwọn lẹ́ni tí ń ṣe zìnà. Hmm. ọlọ́run ṣàánú àwọn á ní kíkú sórí zìnà sópè fún ká má ṣe sọ láti ti là rárá o kò pè fún ká má ṣe sọ láti sí lára hmm. lópin ìgbà tó bá ti jẹ́ mùsùlùmí torí pé jíjẹ́ mùsùlùmí rò pé kọ́ mẹ́sẹ̀ lọ hmm. torí pé tó bá ti di mùsùlùmí kò túmọ̀ sí pé o di màláìkà hmm. àyàfi kó kó jẹ́ àlùsùnà ni wọn ni àlùsùnà tún ṣe báyìí ókè àlùsùnà ó túmọ̀ sí pé màláìkà ni ó túmọ̀ sí pé màláìkà ni àmọ́ òun gbà jù ọ lọ òun ṣẹ̀sìn ìwọ́n ṣẹ̀sìn nígbà tó ń ṣe bídíà bákan náà kíkọ́ ọlẹ̀ àmọ́ kan bá ṣe ń yan tá a wọ eléyìí ń ṣẹ̀sìn ń mm, mm. so nítorí di eléyìí báyìí so jíjẹ́ alùsùnà rẹ̀ wá túmọ̀ sí pé kọ́ mọ́ṣáàtìṣe aga alùsùnà nánu ọ̀gbádùn o <laughs> ṣe sọ pé màláìka jìbìrìlù nánu <laughs> torí di eléyìí ìjọba ti ṣe jẹ́ mẹ́ọ̀ mm. wọ́n á ní sáà ti sọ láti a sì sọ láti sí la ṣùgbọ́n kì í ṣàwọn ọlọ́lá wa hmm. ìní ó sì wájú sọ láti sí lára hmm. bí kákan lọ sí gáràjì ká lọ kó àwọn mùsùlùmí ẹ máa bọ̀ mùsùlùmí kan kú eléyìí hmm. jẹ́ bó ṣe. ẹ lọ́kọ yín o ìyá ò ti já ẹ lọ́kọ yín. ayé sàlám pápápá. ajé akurat abdulwaheed ẹ dákun bẹ́ẹ̀ mi ní wípé ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ fẹ́ sí ìfẹ́ nì tó bá ti á di náà ramadana yóò mọ nítorí pé ẹ̀sìn máa bó òun ni òun gbọ́dọ̀ bá wa gbà tí ó ti parí yóò sì gbà àwọn àwẹ̀ ọgbà àwẹ̀ náà tí ó sì ti parí náà nínú kí lè sọ ní ládá ẹgbẹ́ tòkò ní bàjẹ́. ẹ lọ́kọ yín o. sàmàlì. àríkùn sàmàlì ó kọ rí. ìjọba sí ìlú sọ̀rọ̀ láti bẹ̀. pápápá. ìbéèrè yín pápápá. àbúlẹ́yìn. ìbéèrè mi lọ báyìí pé. Mhm. nà ṣé ń gbọ́ mi. à ń ìbéèrè mi lọ bẹ́ẹ̀ pé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé èèyàn kan bá dá dúró lẹ́yìn mọ́ọ̀mù pé kò nírun hmm. tó tó bá ṣẹlẹ̀ pé ibi tí èèyàn dúró sí lẹ́yìn mọ́ọ̀mù yẹn ó jẹ́ ibi tó pọ̀ wà sí ibi táwọn èèyàn wà lẹ́yìn tó hmm. èèyàn láǹfààní àti fẹsẹ̀ kọ̀ wọ́n ṣé o ti bọ́ sábẹ́ pé èèyàn dá dúró yẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé. ẹ má bínú ọjọ́ ti lọ tó bá di lọ́jọ́ mẹ́jọ ẹ tó padà béèrè béèrè kejì. ẹni tí èsì mùsùlùmí tóun náà ṣe tó sọ Ramadan dé hmm ó wá nítorí pé sìn bàbá òní òun ò sì lè má sojú ṣe ní àwọn àti ọjọ́ sìn bàbá rẹ̀ ó ṣe fílẹ̀ kí ló mú mọ́mọ́ ṣe sọ́láàtì hmm. kí ló mú gbà pé òun ṣe ìsìláàmù mọ́ hmm. ẹ sọ pé ó kú fìyà jẹra rẹ̀ hmm, ó kú fìyà jẹra rẹ̀ ẹni tí ìbá ṣe mùsùlùmí kò sẹ́ni tó bí ọ̀pẹ́ kọ́ máa sojú ṣe mùsùlùmí eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní ipe táwọn bá dúró lẹ́gbẹ̀ẹ́ kan táwọn èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ kejì nínú sáfù àwọn nìkan làwọn wá kù lẹ́gbẹ̀ẹ́ kan eh, sí ara òpó hmm. òpó yẹn ó dí àwọn lọ́nà láti fẹsẹ̀ kọsẹ̀ ẹni tó wà lódì kejì òpó eléyìí túmọ̀ sí pé àwọn ń dá ti sọ láti lẹ́yìn sáfù táwọn ò ní ní sọ láti ní kò túmọ̀ síbẹ̀ hmm. kò túmọ̀ síbẹ̀ jazakallahu khairan sheikh ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ti agbátẹrẹ tí kọ́lọ́n kọ́ bá fi san lẹ́sùn lórí láyé ń bí àtúlọ́jọ́ agbóhùndẹ̀lẹ̀ kìlíyàmọ́ ọpọ́ pàtàkì lọ́wọ́ sheikh dr osofdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀ṣọ́ ọpọ́ pàtàkì lọ́wọ́ abu zainab àti afa ismail tí wọ́n dìjọ kọ́ orin wá jazakumullahu khairan ọ̀làdùnní dolo ló kọ̀ mí insha Allah ọjọ́ mẹ́jọ ní láti mú pàdé títí gbà náà ní mò ń kí wa ní kíkíọ́lá kíkíọ́lá tó sàlùbáríkà jùlọ الله وبركاته Parrot FM 101.1 òkè bèbí Ògbómọ̀ṣọ́ ó láòdì gan ẹ máa gbádùn wàásù ó kilẹ̀ fanáfàlà.